lẹ́yìn rẹ̀ àtúfòun òjò tó ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́wọ́ yìí ẹni tó wà ní kápá pípó rọ̀ òun náà lọ́lọ́run ẹni tó lè ní kó pọ̀ sí lọ́lọ́run ẹni tó lè ní kó dá ètò rọ̀ tó òun náà lọ́lọ́run ó ti ń rọ̀ bẹ́ẹ̀ látàyé tó ti àwọn adam tó jẹ bàbá ńlá gbogbo wa àlè sọ́lá tọ̀sọ̀rà àwọn náà dáyé wọn bá kójò ọ̀rọ̀ láyé ni

torí ẹ̀ náà ló fi jẹ́sìpọ̀ nìkan náà ló ti sáà pé ká máa jọ́sìn fún tí ẹnìkan náà lágbọ́dọ̀ ṣe afẹ́lẹ́ yìí dé gbàgbọ́ wa mọ́lẹ̀ ká máa jẹ́ kó tú lọ lórí ìso gẹ́gẹ́ bí àmì ẹran ṣe ń jáǹgbà tán bá dì wọ́n lè àbí ọlọ́run bá kó jọ kó má ṣe àjẹ́ kí wa náà dúró tán wọn tó máa ń mú ìgbàgbọ́ èèyàn tú tó fi máa wá fẹ́rẹ́gẹ ọlọ́njọ́ má jọ ṣẹlẹ̀ sí wa o atọ́rọ̀ alẹ́kùn ọlọ́run fún anábà Muhammad sallallahu alaihi wasallam

òṣìṣẹ́ ṣàdínì ọlọ́njọmá kò sì tàwà ò ogbòmí tí ó ti ń bá padà jọ ní kálukú lára lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ́lọ́n kó padà tó kó wa wa òṣì ò dá ọlọ́njọmá fi dààmú wa ọlọ́njọkùn tìra ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo nǹkan ilé tó máa fi ń jẹ́ wa tàjọ ń gbáyé tó jẹ́ pé nǹkan àmì ni wọ́n ṣe ń ṣe ọlọ́jọba tí wọ́n mọ̀ náà ẹ̀tọ́ tí wá sí wọn nìyẹn káà máa ṣe fún wọn káàdẹ̀ tí máa pàjọ àrùn ọlọ́wọ́ lórí ẹ̀ bá ní àwọn èèyàn padà má bẹ̀rẹ̀ sí gbà má kàn nínú àkọọ́lẹ̀ ọlọ́run kẹgbà islam lónìí wọ́n láyẹ̀ kan kó fà dí ilẹ̀ ṣorí rí tí nìyẹn ó gbẹ́dá fi ṣe sẹ́yìn yẹn alìsìláàmù yẹ jùbọ ma kọ́bìlà a máa pàdé sálàfà ó gbẹ́dá fi sẹ́yìn ọlọ́run yọ̀ǹda fún ipé ẹ̀mọ́ ní ṣùgbọ́n lẹ́yìn tẹ́ tí ń gbọ́ ikẹ́ tó wá kú kẹ máa rí islámù ṣe ìbàdẹ dára nìyẹn torí pé àìrí ò sí àìgbọ́bù ìṣe nìyẹn ẹ ti gbọ́ gbọ́ gbọ́

wọn ò sọ̀rọ̀ kan náà dáadáa radiyallahu ta'ala anhu nǹkan náà náà ni alifakiru alifakiru òṣì pọ́fàtì ilé kókó ọ̀dá wáíwáí tó ń jẹ́ àwọn oríṣiríṣi orúkọ ẹ̀mí náà tó lè mú táńpì ní ìyàn náà dání anábí máa wáṣọ ń pa sallallahu alaihi wasallam kò máa kí ń ṣe oríkì dáadáa kò máa ṣe ròyìn rẹ̀ kò máa kí ń ṣe ìṣẹ̀ ní dáadáa oníkíyàn máa lòṣẹ̀ nínú òṣì ìṣàlọ́ àbágbà tó wáṣọ ń pa òṣì ní Allahumma inni a'udhu bika min al-faqr wal-kufr ó fi méjèèjì tẹ́gbẹ̀ al-kufr wal-faqr O wáṣọ kúrò lọ́dọ̀ ọlọ́run kúrò níbi àdẹ fúnfọ́ ó wáṣọ kuro lọ́dọ̀ ọlọ́run kúrò níbi àdẹ fákìrù ha ṣó súnmọ́ra wọn tó bẹ́ẹ̀ ni ó súnmọ́ra wọn ó súnmọ́ra wọn gan ó ní ọlọ́run mọ̀ ń bẹ̀ làmí kúrò níbi òṣì làmí òṣì máa ń sọ̀yàn jìdàkudà ni òṣì máa jẹ́ sábà tíyàn fi máa ń jẹ haram òṣì máa jẹ́ sábà tíyàn fi máa ń ṣe tọ́lọ̀ wọn bá ní kíyàn máa ṣì pẹ̀lú dẹ́sírẹ́sì yẹn máa dé ní ṣáá ìyàn súnkò gírí ìyàn rẹ̀ kí ní kí wá ṣe ṣí kí wá pàrà ní ìtọ́lọ wá pẹ̀ ní àwọn bẹ̀rẹ̀ sí kò sí ìyàn ti gbọ́dọ̀ máa wá ìṣọ́kúrò níbi alfakiru alifakiru òṣì òṣì òṣì máa ń bàtìjú jẹ́ lára ní òṣì ń tó máa ń kó bá nínú ìṣẹ̀mí ẹ̀dá kìí ṣe tó kéré òṣì máa ń ba èrò rí jẹ́ tí ń kéèyàn ò ní dá tó sì bá ń táàyàn tí kì bá ń ṣóṣì báà nìyàn ṣe máa lọ dúró pé kẹ́nìkan fi mọ́tò tẹ̀hún mọ́lẹ̀ kẹ́nìkan tẹ̀rẹ̀ tó lára tẹ́yàn kan ṣe máa bọ́ fìlà lórí àbí bọ́ aṣọ lọ́rùn máa fi nùbà tẹ́ nìkan ẹnìkan mọ́ máa dúró ọ̀kadà ọba kọlù ń dúró kẹ́nìkan tó ń lówó lọ́wọ́ tó ṣì ọba kò kó ń kọjá díẹ̀ nínú òṣì tó ń wà ìtàlẹ̀ wọn bá tẹ̀ mọ́lẹ̀ dáná ọba kọlù fákírù ní òṣì abẹ́rẹ́ àrínà ní ṣáàbì imam ti imam Bayhaqi tí wọ́n ní Anas bin Malik ní oní sanadi yẹn ṣùgbọ́n pọ̀lọpọ̀ ìgbìyànjú àwọn muhaddithun wọ́n jẹ́ káwọn ìpín kò lẹ́sẹ̀ lẹ̀ ṣùgbọ́n ní ìtumọ̀ tó dáa ìtumọ̀ rẹ̀ dáa pẹ̀lú àwọn àdéhùn yìí àtàwọn ayà Al-Qur'an mi kí ni ọ̀rọ̀ náà ní káàdà lè fákìrò àyẹ̀kún náà kò pọ̀rọ̀ òṣìfẹ́ lè di kúfúrú ọfàtì díẹ̀ ló kù kápò lòṣì ní kébìrì ìtumọ̀ rẹ̀ nìyẹn يبقى المعنى الصحيح، لكن الرواية ضعيفة معنى هو يتم دون كيمي فالورا دي ساكا انا بينا في واشو كورون باي وشي أنا بينا واشو با كان كان صلى الله عليه كان لا جان كو بروكو كودا ني تورا كو كلو كان لا كان علي رضي الله تعالى عنه كاننا صحابه ni law kana al-faqiru rajulan laqataltuhu ní tó bá jẹ́ pé òṣì bá jẹ́ èèyàn tí mo lè rí báyìí ó ní mi bá padà dùn ní kálukú jẹ́ pé tó wà sí síbù yìí a lè ní wọ́n padà dùn ha kìí tẹ̀nkárí ní túnmẹ́ ọlọ́njọ́ má fi ṣì tàwọn má fi tàwọn ọmọ wa o má fi tààrọ́ ọmọdé ọmọ wa ẹlùmí a pé ṣe ń tí mọ́ mú sọ fún lónìí pé ká wá owó

aláìlé tọ́lọ́run la jẹ́ ìtumọ̀ tọ́lọ́run tọ́nà àyà ènìyàn o hadith zanabi wa sọ ẹ̀nà ti jẹ́ káwà mọ̀ yí pé òṣì tí alọ́ọ̀tàlọ́bí ń ní ká wáṣọ́ ń pa ẹ̀ wọ́n ní ká ti jẹ àti mọ̀ àti náà àti lò àti wà ẹlòmínà fẹ́ wọṣọ ẹlòmínà fẹ́ gùn fagùn ẹlòmínà fẹ́ gbélé gidi kílẹ̀ ní kọ̀m̀plẹ̀ ní pọ̀ tó yìí pé kò sínà ìjọba kò sínà ìjọba ṣe tí ó ṣì ló ṣì ń bá wa kó tó ní kálukú bá ti ní sọ́là nínú ilé kí láàrin tí iná fojú àti ni ṣùgbọ́n àwọn tọ́lọ ní kí àṣírí wọn bò káwọn ti máa upgrade kúrò nílẹ́gbù olóṣì

ìlànà ọdí àwọn náà jọba gbóhùn ọkọ̀ mú wá gbóhùn ọkọ̀ máa mú wá èyí lẹ́mọ̀ mo fi ní yẹn ṣàkàwé ni ẹjá wo bí tàà jẹ náà nǹkan lè kókó ṣùgbọ́n level by level ni grade by grade ni n tó ní kálukú jẹ́nu ilé ẹ̀ náà sì yàtọ̀ náà bá a jẹ́ sọ pé ó le tó yìí náà ẹlòmíì lọ́sẹ̀ yìí ó ti jẹjá ó ti jẹran ó ti jẹ pọ̀wọ́n ó ti jẹyìn ní ìtọ́fẹ́ ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ títí dẹ̀ ní sáwà yìí ẹlòmíì ti jẹ kankan nínú gbọmútà kàálẹ̀ yìí tó bá jẹ́ by opportunity ni tó wá fowó ẹ̀rá òjò débi irú ẹ̀ ó ń jà náà ni àwọn òṣì tó máa ń mú ní èrò tó máa ń fẹ́ mú ní ṣèṣekúṣe tó máa ń fẹ́ sọ ní dìdàkúdà tó máa ń fẹ́ kọmọ olúwàjá ara ẹniyá ìgbà tí ṣètọ́nì náà fẹ́ tó fẹ́ dúkòkò máa rẹ̀ dé ènìyàn ẹ̀gbọ́n tọ́lọ̀ wọn bá sọ ń pa ẹni wọ́n ni aṣ-ṣayṭānu ya'idukum bil-faqra wa ya'murukum bil-fahshā ṣètọ́nì ń ṣàdéhùn pé tẹ́ẹ̀ bá fi lè ṣe tó ń ọlọ́run ọ́nà àṣẹ́tọ́rì ya'idukum al-fakra wa ya'murukum bil-fahsha'i wani wallahu ya'idukum maghfiratan minhu wa fadla wallahu wasi'un 'alim ọlọ́ni ṣètọ́ni tó ń fi òṣì dúkòkò máa ń ṣàdéhùn fi pété bá ṣètò òṣì àjẹ́ tani ilẹ̀ ọ̀pá àwọn èèyàn náà láwùjọ lónìí súnà lọ́lọ́ṣe islam lọ́lọ́ṣe wà tí àwọn ní bíjà gangan ilé lọ́ṣe ó ebi apá ìyá jẹ ó tún wá ń sọ pé àbíkẹ́ dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí náà ẹ̀kọ́ sí ní ta ń pè ní legal sexual intercourse ìtò tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sí lónìí ṣíná tọ́dẹ̀ ń mé kí owó ń bẹ̀ ẹwọ́ náà ọmọ olóṣó ń rí ps lẹ́nu iṣẹ́ ìjọba kò mé kí ẹ̀ ẹ̀bí ẹ̀ ògbé ẹwọ́ ọkọ̀ tó ń gbọ́ ẹwọ́ lé tí wọ́n ń kọ́ ẹwọ àwọn ilé aṣẹ́wó ẹwọ tí wọ́n mẹ́kì láwọn ilé aṣẹ́wó ẹni tó kọ́ ilé iṣẹ́ kalẹ̀ tó jẹ́ ilé iṣẹ́ halal ẹni ọ̀gbé ẹwọ àwọn ilé iṣẹ́ ọtí àwọn bí ìbàjẹ́ ẹwọ tí wọ́n mẹ́kì ń bẹ̀ ṣètọ́nì ló sọ pé bí tó ń dúró sí rí ó fẹ́ mẹ́kì àbí gbábí ọ̀nà wà ń bẹ̀ ó wá ní má lọ́rùn àbí tó bá túbá nígbà tọ́lọ́wọ́ wá fẹ́ dáhùn fún lórí ẹ̀ ọlọ́run sọ pé ẹ má dá lóhùn wá ṣe tèmi ẹ̀dúlówó rẹpẹtẹ ọlọ́ni ṣùgbọ́n ọlọ́run yàrá ìjọkùn bọ́ fìrọ̀ tẹ́ ti fi tiẹ̀ tẹ́ ṣe mọ́ àforíjì àdéhùn tó ń ní forgiveness fọ́dùlà fún ọlá lọ́dọ̀ wọn ọlọ́run kò pé ní owó rẹ gbẹdú ọlá yẹn ọlá ọlọ́run ìkẹ́ èyàn lè tara bẹ́ẹ̀ kọlọ̀n kó dáyàn lọ́lá èyàn lè tara bẹ́ẹ̀ kọlọ̀n jẹ́ káàkiri ẹ máa bò kójú má ti kúkúrò lẹ́gbò olóṣì èyàn lè tara bẹ́ẹ̀ kó lóṣẹ̀ mí rọrùn káyídàmà rò polówó ni fọ́dílù ọlọ́run yẹn ká tó bá ti dé àṣírí òtúmọ́ ẹ̀sí òdí mọ́ ẹmọ yáà ní mùsùlùmí gbogbo kó yà wá ya òṣì kó yà ya ìnira kó yà ya ìrọ́jú jẹ ìrọ́jú mú kó yà ya gbogbo tó lè máa mú ká tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ta tó lè mú kílẹ̀ fún mọ́ wa tó lè mú pé orí àárọ̀ mú ò jẹ nìkan gbogbo wá agogo tó ṣẹlẹ̀ ní ìsinìyàn kádàtà bá bèèrè ẹ̀nà dẹ́ẹ̀rí lórí tó fi lè sọ pé káwọn tó lè kúrò níbi jíjẹ haram táwọn bá rówó gidi inna lillahi wa inna ilayhi raji'un ìpáyà òṣì ní tí a bá lọ fi haram jíjẹ lẹ̀ báwọn lówó jẹ lẹ́dẹ́ báwọn náà jẹ fẹ́ rí jẹ ibi tó ti wọlé yìí a ni wọ́n rí owó ń bẹ̀ lágbóhun tí wọ́n sọ ṣùgbọ́n lọ́dọ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ yóò tú lórúkú ìgbádùn tayé tó na haram wa ìyá tínú sára ma ni lẹ́nu máa rí pé afásúnà ọrọ́jú ojú ń rí kọlọ̀n túbọ̀ mara tó ní kiri to gbe gbéṣẹ́ ọlọ́run dání lododo àwọn níbi tí a ń rí nǹkan jẹ wọ́n jòjé òkú wọ́n gbàjọ́ àlọ́kọlówó mọ́lé wọ́n lọ bí ìyàwó wọ́n dá ọdùnbílẹ̀ wọ́n gbá wọ́n lọ bí a tún ṣiṣẹ́ fọ́mọ yahoo wọ́n ṣiṣẹ́ fọ́mọ olóṣó bọ́dà wọ́n tún ṣe fọ́mọ báńdì wọ́n dá oríṣiríṣi ara tó wọ́n fi wọlé lóríṣiríṣi ọ̀nà kẹtù wá sọ fún kókó fi kí ní ìdẹ̀kùn ah o ma

pẹ̀lú ẹ̀nà ara mẹ́tún dáwọ́ sí wọn àfá àtúnà mẹ́lẹ̀lẹ́ ti gbọ́ rí pé ẹnìkan ra mọ́tò wọn gbé mọ́tò bọ̀ gìnìgbì tọ́rọ bá débi sísọ ẹjá sọ àbí kí mọ́tò ẹ tán ní ebu àbí kí táyà mọ́tò ẹ kọ́kọ́ sí lọ́gbà

òṣì kì í jẹ́ kọmọ náà lè kọmọ náà kí bàbá lè baba bàbá lórí àwọn ọmọ kì í jẹ́ kíyàn ọlọ́mọ tàwà kì í jẹ́ kíyàn rẹ́lífáǹtì nínú fámílì à ń bèèrè kó wá lọ rẹ́lífáǹtì nínú fámílì yìí àwọn dọ́rọ̀ dé nínú ẹbí à ń bèèrè kó dọ́rọ̀ dé nínú ń bá pé halálì fún ṣùgbọ́n wá recognize ẹgbẹ́ à ẹjọ́ kó dé o kí ló sọ la ilaha illallah rísíkò halali ni tàbáwá ń bèèrè ká máa rántí ti halali yẹ sí àbẹ̀ ọlọ́run bá kó jọ kókò sí rísíkò halali fẹ́nu kọ̀ọ̀kan wa gbogbo ń ta fẹ́ ní ta fẹ́ jẹ ta fẹ́ jà lọ́nà halali ọlọ́jọ́ ṣe fún wa ní ọlọ́run kódà tí wọn bá fẹ́ kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó yanrantí lásìkò ìyẹn nídìí owó ọmọ fẹ́ alukuran ọmọ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gidi afẹ́kú mọ̀wé kó mọ kíw èyí tún nídìí owó láti fi ràn lọ kódà pé jáwọn alábẹ́ ilé yìí náà ni ó ń béèrè owó ọmọ náà tó ń béèrè kókó jẹ nǹkan gidi tó máa jẹ́ kórè ọmọ pé bíyàlẹ̀ mọ̀ pé àtijẹ́ láti máa rà wọn jẹ bá lè lè ní ìjọ́ ọdún kálukú ti já jẹ́gbẹ̀ àwọn bí yẹ já fún làákàyè a ní sẹ̀bí bú já fún làákàyè gbogbo nta tàǹkà lẹ́yẹn a ní ṣúgà máa ń rà fẹ́ ti ojú oyin ló dá ká máa jẹ ọmọdé fẹ́ kásẹ́rọ̀ fẹ́ kàlùkùránì ni ọlọ́njọ́ yàwá yà ó ọlọ́nfún halal nǹkan halal náà ni kò jẹ́ káàrẹ̀ fi ṣe rọ̀bánà àti nàfi tó ní ẹ̀fàtànà tọ́fìl àkọrọ̀ tó ṣàtànà tó àkínà àdábà náà gbogbo ẹ̀ tọ́lọ́ ti wá fún ìfọlọ́ ń bẹ̀ yín ẹ máa nà ọ́ ẹ jẹ́ ká yẹrí pẹ́ nà ọ́ torí pé ní kálukú máa fílẹ̀ ẹjọ́ kan ó fẹ́ ó kọ̀ wá lọ́jọ́ kan wá máa válù property ẹ̀ ó ti di tàwọn tó fàyè one kan mo fẹ́ fi dáhùn yẹn lókòwò bóyá bíyàn bíi mẹ́wàá àbíyàn bíi márùn-ún ẹ̀yin náà wọ́n bẹ́ ṣe bẹ́ẹ̀ bá mi ṣe ẹ bá mi ṣàwọn jọ ó yẹ ká ti máa rí àwọn ọ̀yà tó máa máa ṣe ọlá ẹlòmíì two hundred thousand naira tó bá rí abẹ̀rẹ̀ sí tajà máa rà a máa ṣòwò a máa rí nǹkan tá a máa rà ó lè máa lọ màyà ó lè máa lè kó ó lè máa lọ aṣáà rí nǹkan kan tó máa máa fún yẹn ṣe ẹlòmíì náà ní ọpọlọ àwọn èèyàn wà business oriented ṣùgbọ́n ọ̀rọ̀ owó fi ṣe owó tó dẹ̀ ń béèrè fún kìí ṣe owó tó pọ̀ ẹ̀yìn kọ́ dẹ̀ ní lọ́wọ́ ọmọ kan ní lọ́wọ́ oníkàlùkù ṣàǹsà eré kó pọ̀ sí kó pọ̀ sí kó pọ̀ sí àbẹ̀ ọlọ́wọ́ kó jọ kó já lè kápá ojú kòkòrò wa kó jẹ́ ọ̀rọ̀ wa lọ́rọ̀ kó jẹ́ ká lè nà tó bá wa fún wa tán kó má jẹ́ kí ṣe tọ́ ní rí wa darí هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا